الله أكبر بسم الله الرحمن الرحيم ولقد سبقت كلمتنا لعبادنا المرسلين إنهم لهم المنصورون وإن جندنا لهم الغالبون فتول عنهم حتى حين وأبصرهم فسوف يبصرون أفبعذابنا يستعجلون فإذا نزل بساحتهم فساء صباح المنذرين وتول عنه حتى حين وأبصر فسوف يبصرون سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين ọpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run. alhamdulillah. àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgẹ̀ tọ́pọ̀ fún aṣíwájú ẹ̀dá anẹ́bí wa mọ̀. sallallahu alaihi wa sallam. kí ló ń bá wọn ara lé anẹ́bí bá wọn sàbí ẹ̀ adápadà sí orí rẹ̀ ṣe ní èrìǹjẹ fún ẹnìkọ̀ọ̀kan àwa náà níhìn ayé ní kọ̀kọ̀ sàárẹ̀ àti ní gbangba kìíyàmà àwa kíra ìpè àlàáfíà ọlọ́run ìkí ọlọ́run àti orí ajẹ́njẹ́ tẹ́yìn kan máa bá gbogbo àwọn ẹni tí aláǹfààní àti máa wò wá ní àkókò àti máa gbọ́ alákòókò ọ̀wọ̀ yìí ọlọ́run ọba ojú tẹ́ ẹ fi ń wò wá àti etí tẹ́ ẹ fi ń gbọ́ wá nǹkan ò ní í ṣe wọ́n ọ̀rẹ́ àtìlẹ́ ilaha illallah àwọn tọrọ fún gbogbo àwọn afáfá àwọn ìmẹ́rin mẹ́ gbogbo àwọn ẹni tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn tí wọ́n gbìyànjú sójú ọ̀nà ọlọ́run tí wọ́n ti lọ ọlọ́run bá wa kẹ́ wọn bá wa gẹ̀ wọn yọ́nú sí ààbọ̀ wọn gbogbo wọn alẹ́ sì tí wọ́n ṣe láyé ọlọ́run wọ́n sà san wọ́n ní ẹ̀sán ẹ̀kọ́ bá àfàjẹ́nà san lẹ́sàn wọ́n wá alhaji Mujabbiruddin Dambara ọlọ́run bá wa kẹ́ wọn gẹ̀ wá ọba wa Muhammadu Rashidi Adigba ọlọ́run jẹ́ kíyà fún wa ọba wa alhaji Mas'ud Adédoyin ọlọ́run kẹ́ wọn gẹ̀ wá ọba wa alhaji Hamza akọ̀mọ̀kíwú bá fún karama kíyàmá. ما وعلى حاجة فاطمة على حاجة جارية علوم بواكين وانجل وينسي أبو وعلى حاجة مصطفى بلا بسير علوم بواكين وانجل وما وعفا وحور الدين حسين علوم يونسي أبو وعفا وصفي الله حمزة عفا مفضل عتيق عبد الجليل ثابت علوم بواكوكو ينسي يونسي أبو وشمولي رتوكي لوكي مشيواني أوتي أوكي لنجنيا ẹni gbogbo ọ̀nà tí a fi gbà tá a rí lọ́rùn ọlọ́run bá wa ṣe wọ́n ní ẹni ìkẹ́kọ̀ọ́ ṣe wọ́n ní ẹni ìgẹ̀ lẹ́yìn náà àwa tọrọ fún gbogbo àwọn imam àwọn àfa àti wọn gbéṣẹ́ ẹ̀sìn tí wọ́n kù ọlọ́run mẹ́jọ wọn ṣẹ́kù dáná ìṣẹ́kù wọn mẹ́jẹ́ torí àti ọ̀pọ̀lọpọ̀ àbáríkà ẹ̀ṣẹ́ àtọ́ fún àwa ìmọ̀mọ́ àgbà سماحة الشيخ الإمام الحاج حذيفة أطال الله بقاءه وأحاط الله به رزقه وسلمه الله من قيد الماكرين. ọ̀hún kò ṣe bẹ́ẹ̀ gbogbo abẹ́ àìtòtò wọ́n sí máa ṣan padà ṣan wọn tí ò fẹ́ wọn èyí tó ti dá mẹ́jọ di ìbàjẹ́ èyí tó kù díẹ̀ káàtó ọ̀rọ̀ fi sétò inú wa wọn dọ́mọdé wọn máa rí ṣe jẹ́ kí àgbàlagbà wọn máa rí ṣe. وعظم سواك لجي ولمد ولولي جل بركة وموكو جتمنا لولاي كميجي ولوم أي gbogbo àwọn àfa wa yányá jẹlẹ wọn olójú jọnà wọn gbẹyìn wọn tọlọ́run lò sábàbí fún wa Ọlọ́run o ọwọ sanwóni san orí ìdùnnú bàbá jẹ kí àwọn ọmọ kí wọn yìí kí wọn yanjú kí wọn yanjú wàlá àtìlá ilaha illallah wàlá hawla wàlá quwwata náà àwa tọrọ fún àwọn bàbá wa tí àwọn afọwọ́ dr alhaji abdulrahim sí tosari tí wọ́n ọlọ́run fi ṣe sábàbí ìmọ̀ tó àwọn ètò yìí tí sì ń gba ṣíṣe ọlọ́run mọ́jọ sún wọn mọ́jọ ọ̀rẹ́ wọn ọba tí wọ́n ń pẹ̀lú ẹni nídìí iṣẹ́ tí sì ń bá ní jẹ́ ọlọ́run kó máa pẹ̀lú wọn kó sì máa bá wọn jẹ́ ọ̀la àti la ilaha kọ́ wa múlá báwọn bàbá tí wọ́n ti lọ àti gbogbo àwọn ẹ̀gbọ́n wájú àwọn àbúrò lẹ́yìn àtàwọn òbí tí wọ́n ti kó sí àkíyàmà ọlọ́run ọba wa kẹ́ wọn ọlọ́run ọba wa kẹ́ wọn yóò yọ́nú sí ààbọ̀ wọn. àwa tọrọ fún àwọn ọmọ bàbá wa alhaji Zakariya Sefu Àríkọ́ṣe tí wọ́n jẹ́ onísábàbí ìmọ̀ sapásẹsẹ̀ ìmọ̀ náà owó síwájú ọ̀nà ọlọ́run nípa ètò yìí ọlọ́run kele wọn olójú yọ̀nà wọn gbà yìí ọlọ́run bá fún aláyà jẹ́ kí ọlá àtàwọn ọmọ ojú tiwọn náà lọ ibi wọn ò gbèrú rí ẹ̀ ọlọ́run ò ọjọ́ wọn pàṣán bẹ́ẹ̀ ọlá àti láìlá ìbọ̀bọ̀ jẹ́ wọ́n jèrè ẹ̀mí ayé kí wọ́n jẹ́ ní kọ̀kọ̀ sàárẹ̀ àti ní gbangba kìyàmà kọwa mú ládá rẹ̀ bá bàbá wa alhaji zakariya sí fún àríkọ́ṣe jẹ́ kìyàmà àdá fún wọn gbogbo dáadáa tí wọ́n ṣe ìgbìyànjú wọn nínú ẹ̀sìn àti fọ́mọ ìdí ọlọ́run jẹ́ wọ́n jèrè ẹ̀ lálkìyàmà ولا حول ولا قوة إلا بالله العلي العظيم lẹ́yìn náà àwa náà àní tẹnugbó lọ bí ó àní tójú ayé mẹ́ẹ̀ ẹ̀gún ayé ò ní gún wa tẹ́tẹ́ ayé ò ní jẹ wá odò ayé ò ní gbé wa lọ ẹni tí ẹ ti bàjẹ́ tí ń wéèyàn kúrò ò ní kó lọ́wọ́ tiwa ẹni títí ẹ ti jábọ́ kò ní náà gan tiwa àgbọ́yé fáàmù òdodo ọlọ́run yọ̀dẹ̀ fún wa náà ìmọ̀ àmàlò léyìí tí ń wúlò fara léyìí tí ń wúlò fara àdúgbò tí ń gbé ìsìlámù ọ̀gá ọlọ́run yọ̀dẹ̀ fún wa náà kó wa máa ṣe láàárọ̀ lọ́sàn-án àti lọ́jọ́ alẹ́ ọlọ́run má jẹ́ àjọra ọlá ìpín méje ọlọ́run ọlọ́run bẹ́ẹ̀ lẹ́yìn asúnṣú jẹ́ الأمر بالبال يم برز ọlọ́run bẹ̀rẹ̀ ìyá sunsun jẹ́. ọlọ́run bẹ̀rẹ̀ ìyá sunsun jẹ́. ọlọ́run bẹ̀rẹ̀ ìyá sunsun jẹ́. aláhùrọ̀ bí ń bẹ̀rẹ̀ ìyá mú gàrí sùn ọlọ́run bẹ̀rẹ̀ àsòsò jẹ́. àkí ọlọ́run ọwọ́ àyìn ọlọ́run agbé òwò fọba náà a fi gbogbo ọlá fún a fi gbogbo ẹyìn fún a fi gbogbo àgbéga fún òun náà lọ́ba bẹ́ẹ̀ òun lọ́lẹ́tọ̀ bẹ́ẹ̀ òun náà láàmú ẹ̀yìn lásìmọ̀ kí òun náà láàmú ẹ̀dúpẹ́ fún lásìmọ̀ tọrọ àtìlẹ́yìn lọ́dọ̀ rẹ̀ ọba yìí náà ni adúpẹ́ fún tọ́yọ̀dá ìkùláyé wa di àsìkò yìí bá a bá wá kù má jẹ́ a kù lásán má jẹ́ a kù bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ a kù tẹ̀sìn má jẹ́ a kù tẹ̀sìn ọ̀la àti la ilaha illallah èyí tí ó máa jọrọ wa ní àsìkò ọ̀wọ̀ yìí òun náà ni ahmiyatu imtihani rajuli mihnatan aw hirfatan òun náà ni pàtàkì kọ́mọ kó mú iṣẹ́ kan ṣe nípa pé akọni ní mímọ́ ni àbí kọ́jẹ iṣẹ́ ọwọ́ ní ti iṣẹ́ ọwọ́ ni àbí ìgbìyànjú mímọ́ fúnni nínú ìgbésí ayé ìtumọ̀ ọbẹ̀ ò kọjá pé bàbá wáyé a máa ni èèyàn kì í jókòó tẹ́tẹ́rẹ́ èèyàn yìí jókòó taratara béèyàn bá jókòó gbogbo ara ẹ̀ ní ọba jókòó wọn a máa sọ̀rọ̀ kan pé báyàn bá ń kọrin pé orin mọ́kọjá mi olùgbàlà kì í ṣorí téèyàn máa ń dùbúlẹ̀ ẹ̀kọ́ èèyàn máa ń gbìyànjú ni èèyàn yìí jókòó lásán torí pé ọba tó ní wá ọdọ ọmọ èdè ènìyàn ọdà wá sáyé ó sì kó ẹ̀bùn ẹ̀bùn tí ẹnì kọ̀ọ̀kan nínú àwọn ọ̀tọ̀ọ̀tọ̀ tó yàtọ̀ síra wọn èyí tó bọ̀ ẹ̀gbọ́n kò bọ̀ àbúrò èyí tó fún ọkùnrin ó yàtọ̀ sóbìnrin ọwọ́ anikẹ́ni kọ̀ọ̀kan ká máa lo àwọn ẹ̀bùn tọ́lọ́wọ́n ọba yìí tó gùn wá ó ní a máa nípò tó ṣe wípé yọ́ wà nínú ẹ̀dá míì ihun tó rọrùn láti ṣe ẹgbẹ́ rẹ̀ míì kò ní rọrùn fún láti ṣe yóò ní ìdí kó rẹ̀ àbí kó lọ́dún ẹlòmíì ọlọ́run ọba ọ̀ṣàyè rẹ̀ bẹ́ẹ̀ ọba lọ́mọ ẹ̀dá ènìyàn àwáyé gbogbo tí ń yé èèyàn yóò ìlà wọn bí ẹlẹ́ni tí ọmọ nǹkan nígbà táwọn èdè ènìyàn dáyé ìyàbùdáwó bìtà alómi ó bẹ̀rẹ̀ sí máa wá lọ kẹ́kọ̀ọ́ ó bẹ̀rẹ̀ sí máa wá kọ́ báyìí là ṣe léyìí nítorí nígbà tá a dáyé òpó ńlọ là wa àwa dìbì pé gbogbo nǹkan wọ́n ń ṣe fún wa ń gbà nìní ìgbà tó wá yá a bẹ̀rẹ̀ sí ra ìra wa wọ́n ń kọ́ wa bá ti rìn gbogbo eléyìí inú ẹ̀kọ́ ni a bẹ̀rẹ̀ sí máa ṣe abẹ̀rẹ̀ sí í gbẹ́sẹ̀ gbogbo ogun láti bẹ́ẹ̀ ni náà ni ìdàgbàsókè ń bá wa ìmbọ́kùnrin ìsì ń bóbìnrin bọ́lọ́wọ́n ọba ti ṣe ọ̀rọ̀ ayé níní bó ti ní ọmọ rí níní pé a máa ń kọ́ ṣe ni èèyàn kì í jókòó sójú kan béèyàn bá wà láyé ó gbọ́dọ̀ níbi iṣẹ́ ó gbọ́dọ̀ lóko nǹkan tí ó máa ṣe yálà ihun tí ó máa nábi mímọ̀ tí ó máa mú nǹkan wá fún àbí ohun tọ́kọ́ níṣẹ́ tó jẹ́ iṣẹ́ ọwọ́ tí ó máa ṣe tí ó máa tóun náà fi máa ṣẹ̀mí nínú ìgbésí ayé tó rọ ọlọ́run bó ti ṣe wá lọ́tọ̀ọ̀tọ̀ ni tó ní ayàtọ̀ọ̀tọ̀ síra wa kó ní kí gbogbo nǹkan káyàtọ̀ síra wa kò ṣe é lásán Al-Qur'ani sọ pé a'udhu billahi minash shaytanir rajim wa min ayatihi khalqus samawati wal ard wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alimin. ọwọ́ mi ayati khaliqu samawati wal ardi wa ikhtilafu alsinatikum wa alwanikum inna fi dhalika la ayatin lil alimin. ọlọ́run ní wàá mi ní ayati ọlọ́run nínú àwọn àmì ọlọ́run ní ń bẹ kọ́líkù sámáwáàtì wà láàárọ̀. ọlọ́run ní ìdá sánmà méjèèje àti ilẹ̀ méjèèje ọlọ́run ní dídá rẹ̀ nínú àmì tòun ọlọ́run ní wọ́n ti ń júwe pòun ọlọ́run náà lọ́lọ́run. wọ́n ti láàfù alísìnàtìkún. wọ́n ti láàfù alísìnàtìkún àti ìyàtọ̀ ìyapa àwọn èdè ẹnu yín àwọn èdè tẹ́ sọ kò ní jọra wọn èdè yín yàtọ̀ síra ara yín ẹ mọ̀ nídìí ara yín nígbà tẹ́ ẹ bá gbọ́ra ara yín lé nínú ìran kọ̀ọ̀kan ni ọlọ́run ní gbogbo ohun tí mo ṣe yìí iná fi ìdára ni wàhánìwá nìkan àti àwọ̀ ara yín àwọ̀ tẹ́ ń lò yọ yàtọ̀ síra wọn a ní dúdú alẹ́ ni tó funfun a sì níran pupa nínú àwọn èèyàn ọlọ́run ní bí mo ṣe ṣe é nì. iná fi sáré kálá àyà àti lélẹ̀ àlìmí. ọlọ́run ní inú èyí tí mo ṣe èyí ọjẹ́ ohun àmì ìtọ́ka fún gbogbo ẹni tó jẹ́ olùwàmọ̀ gbogbo ẹni tó fẹ́ mọ̀ láyé gbogbo ẹni tó fẹ́ jókòó sójú kan tó fẹ́ tẹ̀síwájú tó fẹ́ gbìyànjú yóò mọ̀ wá kóhun ó dàgbà sí i ọlọ́run nínú ẹ̀ náà ni mo ṣe sánmọ̀ lẹ́ni tí ó mọ̀ fún yín tọ́ba rojo ni ìran gbogbo àwọn nǹkan tí mo dá bí igi àwọn apín bẹ̀ àwọn náà dàgbà sí ọlọ́run ní igi yìí yóò wúlò fún yín bákan náà ẹ sì túnṣe kí ni ẹ fi nǹkan bọlẹ̀ níwọn àwọn nǹkan rúgbìn láwọn nǹkan tó jẹ́ àwọn nǹkan èso wáwánu ọlọ́run ní gbogbo ohun tí mo ṣe fún yín kẹ́ lè ronú ni kẹ́ lè rorí ni kẹ́ lò làákàyè kẹ́ lo gbogbo ìṣesí yín láti pé lè dàgbà sí ọlọ́run wá ń fi léyìí ó fi ń pè wá ṣàkíyèsí pé ọmọ èdè ènìyàn ò gbọdọ̀ wà láyé ọmọ nípìnṣẹ́ bíyàn ọba nípìnṣẹ́ ọ̀ṣọ́rù dùnìyà lèyàn ń jẹ́ yóò jẹ́ òjìṣẹ́ ayé ọkùnrin ó pè yọ ọbẹ̀ ńṣẹ́ obìnrin ó pè yọ ọ̀ràn ńṣẹ́ àgàgà ìdá wọ́n mọ̀ wá fi oríkì kan kì í nú bọ̀dá alágbájá kọ̀mọ́ṣẹ́ kọ̀ iṣẹ́ kan ìrìn olójú ṣé wọ́n rí ọ pé òun nípìnṣẹ́ ni òun wá nǹkan kẹ́sẹ́

da ọwọ́ rẹ láàmú ìtumọ̀ ọ̀bẹ̀ ọ̀kọjá sí pé má jókòó jẹ́jẹ́ lọ máa bọ̀ wá lọ tún wá lọ sí gbìyànjú yírádà má sùn tààràtààrà. yàbùdí harriki yadaka afutahlaka bàbà rizikọ. ó ní harriki yadaka máa yọ wọ́dà máa pa wọ́dà afutahlaka bàbà rizikọ màá ṣílẹ̀kùn arzikí fún ọ màá ṣílẹ̀kùn kó orí ṣe fún ọ màá ṣílẹ̀kùn kó orí mú fún ọ ọlọ́run ní bá ọba ti ń yí ọwọ́ dà tó dúró sójú gan tó ń gbìyànjú màá sílẹ̀kùn kọ̀ọ̀kan tó o bá lù yọ́yọ́ tó o bá wà ọmọ rẹ àmọ́ o kì í ṣe ìpè ọwọ́ àjòkò kalẹ̀ o ní nkẹ́kẹ́ o yí ọwọ́ padà ọwọ́ àrètí pé ọlọ́wọ́n ọba yọ ọmọ wa gbọ́dọ̀ azìkí ọba náà ní pa ọwọ́ dà gbìyànjú wá nǹkan ṣe mọ́sùn taratara àfitàlákàbà abẹ́rẹ́sìkọ̀ èmi ọlọ́run màá sílẹ̀kùn azìkí fún ọ màá sílẹ̀kùn ìjẹ ìmúnírọ̀rùn nínú àwọn tó ṣáájú arí inú àkọọ́lẹ̀ tí wọ́n kọ́ọ́lẹ̀ fún wa ipe àáfàá wa Ibrahim ọmọ àjàánù òun nínú iṣẹ́ rẹ̀ níbi níbi ìgbìyànjú ẹ̀ níbi ìrísí. yẹ́sìkì wà yára wà yá amálùbìlìkìrọ́. yẹ́sìkì wà yára a máa lọ fún a máa lọ pọnmi èyí ni pé a máa lọ pọnmi pọn mi nì a máa gba àgbà ṣe iṣẹ́ yọ pọn mi fáwọn èèyàn lẹ́yìn náà wàyẹ́rọ̀ hàn a sì máa da àwọn ẹran jẹ yọ gba àgbà ṣe rẹ̀ wàyẹ́ amẹ́lú mílíkì rà a sì máa ṣiṣẹ́ gbowó a máa múṣẹ́ ṣe gba owó ó ti di olùmọ̀ bó ti jẹ́ ẹni tọ́lọ́hùn kẹ́ẹ́tó a máa ṣe àṣegba owó yóò gba owó jáde mbẹ wàyà fífà zọlùbà sáà bẹ́ẹ̀ nìkan bá lóko rẹ̀ a máa ṣó báwọn ṣóko agba àgbàro oko lọ́dún èèyàn yóò bá wọn mójútó yóò bá wọn ṣe irúgbìn yóò bá wọn gbin nǹkan sí i lẹ́yìn náà wáyà sódòbí nà á a sì tún mọ dẹdẹ lọ́sàn-án a máa lọ sóko ẹdẹ kò fi jókòó jẹ kò mọ kò mọ retí pé wọ́n fẹ́ mú wa kò mọ retí pé lágbájá lágbájá yìí fẹ́ mú ọfẹ́ mú tiẹ̀ lẹ̀ wọ̀nyí sọ níbi lẹ́yìn tọ́ba sì di òru arábàbà síwájú ọlọ́ àfòrò ẹ̀fìyàn lẹ́fílà tó bá fòrò yẹn lẹ́fílà yóò fọ̀sán ṣiṣẹ́ yóò fọ̀sán wá ìjẹ ìrun yóò fọ̀sán wá ìná ìlò. lọ́fà lọ́jà sí pé gbogbo ìwà ọ̀tọ̀ abájọ́kùnrin tó jóbìnrin mọ́jò kọkalẹ̀ sílé láì má nìpìṣẹ́ mọ́jò kọkalẹ̀ sínú agboolé láì má lóko ṣẹ́ gbogbo ẹgbẹ́ ń jí láàárọ̀ wọ́n ń wá nǹkan ṣe wọ́n ń lọ síbi iṣẹ́ lẹni tí ń lọ kọ́ṣẹ́ lọ ń kọ́ṣẹ́ ẹni tí ń lọ sóko mímọ̀ á lọ sóko mímọ̀ ó ń ṣe ìmọ̀ òwe ni ó ń ṣe ìmọ̀ kéwu ni àbí ẹni tí ó ń lọ síbi ìmọ̀ iṣẹ́ ọwọ́ abẹ́lómi náà ti ń lọ kọ́ àtàárà báwo la ti ń tà báwo la ti ń rà bẹ́ẹ̀ bá ti ń gbìyànjú bẹ́ẹ̀ yọ̀ọ́ra nu ọlọ́run lọ́fàlẹ̀ àfa wa ẹ̀rà ọ̀záyìn òun ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní ìlà àràdàlọ́wù bí kan ìṣú àn àtọ̀ ọ̀hún jádàlá wàmánà ọ̀hún làmẹ́lá bọ́lọ́hún bá ṣe tán tí fi yà bú tí fi jà wọ́n jọ tọ́lọ́hún bá tí ó gbẹ̀sán abú lára àwọn ìjọ tí ó kó wàhálà abú bá wọn látara ìwà abú àti ìlòsí wọn. àtọ́ ọ̀hún rí jáde. yóò gbé yóò gbé ìfàǹfàlẹ́ wọn lọ́wọ́ yóò bù wọ́n ní ìfáàfà wọ́n kàn jí ni bàbá ti jí lóòjọ́ wọ́n kàn jòkólẹ̀ wọ́n mọ̀ ṣe fàǹfàlẹ́ lé ọ̀rọ̀ tí ó wúlò ọ̀rọ̀ tí ó máa ń fà ní wa ìyóò jí láàárọ̀ yóò mọ bíìrì pé kí ló ṣẹlẹ̀ lánàá ńgbà tóun lọ sùn ẹrí báyìí ìrẹ́ni tó bá níṣẹ́ gidi ìkẹ́ yóò jì í àbí yóò jì í láàárọ̀ yóò mọ lọ jókòó níbi káńtà àbí ọmọ lọ jókòó lẹ́yìn àwọn ìyá aládàpọ̀ káàkiri ládùúgbò àbí ọmọ lọ jókòó lẹ́yìn àwọn tí ń to oúnjẹ káàkiri ládùúgbò àbí ọmọ wá kí àwọn èèyàn yóò mọ lọ dúró yóò mọ sà níbi táwọn ti fẹ́ jẹun àbí níbi táwọn ti ń ṣiṣẹ́ yọmọ kọrin kí wọn ẹrí báyìí. àwọn ọmọ rẹ jàdálà wọn na àwọn ọmọ rẹ àwọn. irú àwọn aláwọn ní bọ́lá ń ṣe tán tí wọ́n bá kó ibú tí wọ́n bá gbèsè abú lára àwọn èèyàn yóò gbé ẹjọ́ yóò gbé ọlọ́run fanfa àrégbè ọ̀rọ̀ tí ò wúlò ni wọ́n mọ̀ ọ́n wọ́n mọ̀ ní àwọn ọmọ àwọn ará yóò sì kí wọ́n máa ṣiṣẹ́ wọn à fẹ́ ṣiṣẹ́ wọ́n dọ̀lẹ́ kalẹ̀ ẹ tù rínú wọn yóò tún mọ folè kọlẹ ó ti yọlẹ tẹ́lẹ̀ yóò tún folè kún ọ̀lẹ táwà lára rẹ̀ kò ní máa máa wá rò rí pé à àsìkò ń lọ àsìkò náà ò dúró de nìkan bákan náà lọ́kọ̀ọ̀kan nínú àwọn èèyàn ìpé bá ọba wà láyé ó ní wà mọ́lẹ́mọ́ríwò ilá káyọ́sùn yẹ́gìrì àrùn náà fò sáà ooo. ففي صالح الأعمال نفسك فاجعل ففي صالح الأعمال نفسك فاجعل وما المرء إلا حيث يجعل نفسه ọmọ èdè ènìyàn gbogbo ọmọ èdè ènìyàn láyé bàbá wò ó bàbá káàkéèyàn á wo ibi tó ṣí rẹ̀ sí ibi ó ṣí rẹ̀ mọ́ ibi tí ń tò rẹ̀ sí nínú ìgbésí ayé ìgbìyànjú ìrìn rẹ̀ bí tí ìrìn òun láfi máa bùkún bí tí ìrìn láfi máa pọ́n. fàfi sọ̀ọ́lì hìl àmàlìnà fún sákàfàjẹ́ àná. ìtọ́ dájú nínú iṣẹ́ nínú iṣẹ́ òun náà ni kí wọ́n ọmọ ìdẹ́ni ọ̀ka ẹ̀ mọ́ má ka ara ẹ̀ mọ́ kò níṣẹ́ kọ̀lọ́nà kọ̀lọ́nà okòwò kò ní kí kò níbi iṣẹ́ mọ́kàrẹ́ mọ́ irun nítorí pé kí ni gbogbo ibi tó ti gbogbo ibi tó ti ń jókòó sí nù tó ń wo ni ojú yẹpẹrẹ wọn fi mọ wọ ojú aláìní kẹsẹ ni òun fẹsẹ̀ kọ̀wé káàkiri ọ̀ràn òun mọ̀ gbogbo tó bá rújú ládùúgbò ìwọ ni wọ́n mọ̀ bí èyí ni ó fi hàn wáyé pé béèyàn bá wà pàtàkì kéèyàn nípìnṣẹ́ kó lọ́nà ọ̀nà kan tí ọmọ gbà lọ láàárọ̀ tí ọmọ padà wọlé nírọ̀lẹ́ kẹrí àwùjọ tá a wà nú ẹ̀ àwùjọ wa ó nídìí àwọn èdè èèyàn lónìrànràn a nídìí ẹni tó jẹ́ oníwòsàn a nídìí ẹni tó jẹ́ àwọn ẹnjìníà a sì nídìí àwọn ẹni tí wọ́n jẹ́ olùkọ́ àwọn agbẹ́gi àwọn ajínrọrin gbogbo wọn náà la nídìí wọn lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ọ̀nà ní wà ńlẹ̀ èyí nìkọ̀ọ̀kan ni kó wá mójútó kó wá mójútó ní ẹnì kọ̀ọ̀kan bá a bá mójútó lẹ́nì kọ̀ọ̀kan tó a bá mójútó tó ń gbìyànjú èyí ni jásípò ti jàre ìṣẹ́ bẹ́yàn bá kọ́ṣẹ́ ó ti ń jàre ìṣẹ́ wọ́n bá lọ́nà kan ó ti ń jàre òṣì àmọ́ ojókòó kalẹ̀ ọ̀ lọ́nà kan ò nípínlẹ̀ kan ọwọ́ á ní gbogbo èèyàn wọ́n dàgbò láṣìọ́ ẹ̀rọ àti bàbá rẹ ò jẹ́ láyé kọ́dà iṣẹ́ rẹ tí wọ́n fi ń ràn bàbá rẹ lọ́hùn kọ̀kẹ́ kọ́mọ gidi nítorí a nínú àwọn ń tọ́ṣáájú nínú ọ̀kan nínú àwọn ẹ̀ṣà ọwọ́ lílọ́ọ̀bá olùmọ̀kan ó ní dákun ṣe wáàsí fún mi ìgbà tó lùmọ̀ yóò dá lóhùn nínú wáàsí tó fẹ́ ṣe fún ó ní mo máa mọ̀ dájú pé ọwọ́ bá mi nínú ìròyìn pé gbogbo táwa tá a bá kù láyé tá a bá ń ṣe wọn a máa ṣe kan gbogbo àwọn tí wọn bá ti lọ láwọn tí wọn jẹ àwọn ẹni wa wípé wòbí lágbájá ṣe ń ṣe láyé wòbí síta àmọdù náà ṣe ń ṣe láyé ṣé wàá níhùn ni wàá dákun wàá wòye wòye sí èyí tí wọn fẹ́ máa ṣe kan òjíṣẹ́ ńlá ànábì wa Muhammad sọ pé òun tẹ̀lé nínú àwọn iṣẹ́ rẹ̀ wòye èyí tí wọn fẹ́ máa ṣe hàn èyí tí wọn fẹ́ máa ṣe hàn gbogbo ìgbésẹ̀ àdáni aláwọ̀ ẹgbẹ́ níbi ìsìn lọ́hùn rẹ ni ìwà rẹ lọ́mọ wò níbi ìsìn lọ́hùn rẹ ni nítorí pé kíni tọ́ ọ bá ti ń ṣe ìṣe dáadáa wọ́n mọ̀ ní lágbájá ọmọ tí ń tẹ̀lé ọmọlẹ́yìn ànábì dáadáa ni lọ́jọ̀gbọ́n mi sọ pé nira àìtùn wáfílẹ̀ ayé àmì ìtẹ̀jìrì bàtà lè sọ̀bùrẹ́ àkìbàtún mahamudatulẹ̀ asáré. للصبر عاقبة محمودة الأزاي إني رأيت وفي الأيام تجربة للصبر عاقبة محمودة الأثر lẹ́sọ̀bùrì àkìbàtún mahamudatu. ó ní nínú nǹkan tí mo rí nínú tí mo rí nínú àwọn ọjọ́ ayé tá a ń lò mo rí àánú àwọn nǹkan tá a ti dánwò tá a gbìyànjú ẹ̀ mo rí pé kéèyàn kó ní sùúrù kó láfẹ́ àfaradà a máa lẹ́yìn rẹ̀ a máa ní ìgbẹ̀yìn ẹ̀yìn a sì máa látúbọ̀ tọ́tọ́ dá tí máa ń nípa alẹ̀ nítorí pé kọ́lá máa ń jáde fi amúrin yòhá rìn lòun. wọ́n kọ́lá máa ń jáde fi amúrin yòhá. واستسحب الصبر إلا فاز بالصبر واستصحب الصبر إلا فاز بالظفر. ọ̀kẹ́ inú àwọn èèyàn tí ń gbìyànjú láyé ọ̀pọ̀lọ́ èèyàn fẹ́ jẹun ni wọ́n fẹ́ ṣiṣẹ́ ọ̀pọ̀ inú àwọn èèyàn tí ń dààmú láyé ẹlòmíì fẹ́ náwó ni ẹlòmíì prógámù owó níná ló ní kò mọ bá a ti kọ́mọ jẹun kó sáàdélẹ̀ kọ́mọ búyárì òwòwò yágùn ní orúkọ tí ń jẹ́nu ó kéré nú àwọn èèyàn tí ń gbìyànjú bẹ́ẹ̀ ọlọ́run ṣe wá tí yóò máa gbìyànjú wọ́n ṣe wá tí ó jókòó wọ́n láti la ilaha illallah la hawla wala quwwata illa billahil aliyyil azim. Allahu akbar, Allahu akbar, Allah. love. torí pé ó ṣe pàtàkì kéèyàn kó mú kẹṣe kó ní ìpínṣẹ́ kó gbìyànjú nínú ìgbésí ayé tó ráwọn ànábì Ọlọ́run ọ̀kan ni Dáúdà ó sọ fọ́lọ́run Ọlọ́run kọ́ mi ní mímọ̀ kọ́ mi ní iṣẹ́ ọwọ́ kan tí máa ṣe tọ́já sí pé nǹkan ọmọ tibẹ̀ wá tí máa fi máa jẹ má sì máa fi mu ọlọ́run ọba fúnra rẹ̀ ọba tí ọlá rẹ̀ dá ọlọ́run sọ fún wa nínú alukur'ani ó ní wa alamuna sanata lakusi lakum ọlọ́run ní àwọn ọlọ́run àfimọ̀dáwúdà bí a ti ń rọ ẹ̀rú yín bá a ti ń ṣe ọlọ́run láwọn ọlọ́run àfimọ̀ lóbi já sí pé ànàbì dáwúdà máa pawọ́ bẹ́ẹ̀ dà àmọ́ pawọ́dà àwọn ti sí táwọn jẹ́ àwọn ajínrọrin àwọn àmọ́ lóná ọlọ́run ọrọ̀ fún dáúdà ni ọwọ́ ní fi ń rọ tiẹ̀ ní bí ń ṣe tiẹ̀ bó bá ṣe wù ú náà ní rọ sí ọlọ́run ní wa alánilẹ́lẹ̀ olùhadid arọ̀ fún dáúdà arọ̀rin fún yóò máa mú gbà téèyàn ọba máa mú kó máa tọwọ́ bọnú òrì bẹ́ẹ̀ lọ́rọ̀ lọ́wọ́ ànábì dáúdà èyí fi hàn wáyé pé èèyàn ò gbọ́dọ̀ jókòó lẹ̀ kó jókòó lásán tí ò ní gbíṣẹ́ tí ò ríṣẹ́ kan tí ò lọ́nà kan nínú ìgbésí ayé ànábì wa Muhammad ti kẹ́ àtọ́lá ń bẹ fún inú taari lára ànábì lẹ́kọ̀ọ́ òun ni pé ìpìlẹ̀ṣẹ̀ ìgbésí ayé ànábì wa Muhammad ànábì dẹrẹ ìwà ọ̀tún yá ànábì ṣòwò ìwà ọ̀tún yá ànábì tún jagun tó já sí pé gbogbo àwọn nǹkan yìí lọ́lọ́run fi ṣe ìmọ̀ lọ ìmọ̀ bọ̀ rẹ̀ kó lè máa lórí rẹ̀ kó èèyàn ò lè wá jókòó láyé kọ́ mọ̀ ṣe nǹkan kan kọ́ wà lásán lànàbí wa Muhammad tí a tọ́lá ń bẹ fún sọ báyìí. Ànábì sọ fún wa wípé inna Allaha ta'ala yuhibbu al-abda al-muhtarifa ó ní kẹrí ọlọ́wọ́n ọba tí ọlá rẹ̀ ga ó nífẹ̀ẹ́ sí gbogbo ẹrú tó níṣẹ́ ọwọ́ tó ní nǹkan tí ń ṣe tí kì í lọ fọwọ́ fọ̀ pàkọ́ ká tí kì í lọ fọ pé ẹ̀yin náà wọ́n retí látàárọ̀ kílódé tó ń retí wọn látàárọ̀ èyí ṣe wọ́n wọ́n joyè retí ni kílódé tó ń retí wọn ẹrú tó níṣẹ́ ọwọ́ tọ́mọ ṣe ọwọ́ ṣe tọ́mọ ọwọ́ yí padà tí kì í jókòó tọ́mọ bá a ti yí eléyìí dà tá a fi ti ń lówó tá a fi mú eléyìí ti ń lówó Ọlọ́run nífẹ̀ẹ́ ẹrú ẹrú bẹ́ẹ̀ àyànfẹ́ Ọlọ́run. Rasulullahi sallallahu alaihi wasallam. Anábìwá Muhammad tún pè wá sí àkíyèsí. Allah ta'ala yubghidul abda as-sahihal farig. Inna Allaha yubghidul abda as-sahihal farig. Ọlọ́run ọba ẹ máa bínú sí gbogbo ẹrú tó lálàáfíà abarapá tààrà ẹ lè dáadáa tọwọ́ ara ààyè ọ̀rọ̀ ààyè ọ̀rọ̀ ayé ìrégbè ọ̀rọ̀ ayé ẹ̀rẹ̀gbẹ̀ ẹ̀rọ ayé tọ́já sí pé ọwọ́ tí ẹ dilẹ̀ ọwọ́ ẹ dilẹ̀ fún gbogbo ohun tí ọ̀dá ṣebí láyé àná ni wọ́n máa ń pa òwò pé ọwọ́ tó bá dilẹ̀ náà lèṣù máa ń yá lò jẹ̀mọ́ nínú àsìkò yìí ọwọ́ tó bá dilẹ̀ tèṣù ni gbogbo ọwọ́ tó dilẹ̀ láì kò wá nkẹ́kẹ́ ṣe láì kò rí nkẹ́kẹ́ ṣe ní ohun tọ́tọ́ ọwọ́ àṣetánù ọlọ́run a máa bínú sí àwọn ọwọ́ bẹ́ẹ̀ ọlọ́run a máa bínú sí gbogbo àwọn tí wọ́n bá jòkóó tẹ́lẹ̀ pé kò ṣe nǹkan kan ọmọ ìgbójú lágbájá ọmọ ìgbójú lé támọ̀dù lágbájá wà ń bẹ̀ tàmọ̀dù wà ń bẹ̀ ẹni tó wà ń bẹ̀ ní nǹkan lè ṣe bí ọ̀bá kú ó lè ṣàárẹ̀ àbíwú tóun náà mú ní kí nǹkan ṣe nǹkan náà kọ́lọ́n kó jọ ọjọ́ rẹ̀ gbogbo ibi tí kò wá ràn kàn ó lè sí ọlọ́run múni gbàgbẹ́ wa ìhun tí kò wá fẹ̀mí tẹ̀ má jẹ́ ara àdáwò àdáwò òwúra rẹ̀ ọlọ́run àti ilaha illallah nítorí pé kí ni gbogbo ẹni tí a bá gbìyànjú ti ń ṣerú iṣẹ́ tí ń wà kẹ́kẹ́ tí ń ṣe tí fi ń yíwọ́ dà èyí nìna yóò tó mi ọlọ́run bínú sí gbogbo ẹni tó fẹ́ràn kọ́mọ ìjòkó ká tọ́lá àlàáfíà tọ́ra ààyè ọ̀rá ààyè ẹjọ́ ọ̀rọ̀ àyè régbè. ọkọ̀ sallallahu alaihi wasallam. ànábì wa Muhammad sọ fún wa. al-mukhtarifu man iktasaba qutahu wa lam yas'al an-nasa lam yu'adhibuhu. ó ní kẹ́rí gbogbo ẹni tí ọjọ́ oníṣẹ́ ọwọ́ ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga tó di alkiyama ọlọ́run ò ní fi ìyà jẹ eléyìí nì ọlọ́run ò ní fìyà jẹ eléyìí nítorí pé kò béèrè jíjẹ àti mímu ẹ̀ lọ́dọ̀ ẹnìkan ọlọ́run ò ní ṣe kí ni kò ní fìyà jẹ eléyìí ni torí ó ti gbìyànjú ó ń yọ ọwọ́ dà. wala ta'lamuna ma a'lamu min al-mas'alati lamma sa'ala rajulu rajulan shay'a. gbogbo ẹni tí bẹ́ẹ̀ bá mọ ànábì ní bẹ́ẹ̀ bá mọ ohun tí ó yé mi Muhammad nídìí ọ̀ràn ni ẹnìkan ọba tí máa dẹnìkan láàmú pé múwámúwámúwá múwámúwámúwá jẹmọ bá ọba ń ṣe múwámúwámúwá ọdẹ ni ẹ̀tẹ́ tọ ọba ń ṣe múwámúwámúwá ọdẹ ni àbùkù ó sì ti mẹrin lára njọ tí wọn fún ẹ ni wọn ń dé èèyàn lọ́dọ̀ rẹ njọ tí wọn ọba fún ẹ ọmọ agogo ó gbé e ká ọbẹ̀rù Ọlọ́run múwámúwá náà máa ń sún yàn ẹni tó oníkọ́ máa múwá owó lè má bàa jí ẹni tó oníkọ́ máa múwá owó lè má bàa sùn ó lè já sí pé òun náà di lóòótọ́ òun pè é lólówó àmọ́ owó lè mọ́ sí lápò ẹ̀ lágbo tó ń béèrè arábìnrin bẹ́ẹ̀ bá mọ ohun tí mo mọ̀ nídìí ọ̀ràn ni ẹnìkan ọba ti dẹ ẹnìkan láàmú máa mú wá torí pé ọlọ́run nífẹ̀ẹ́ gbogbo ẹrú tó ní iṣẹ́ ọwọ́ tó ní nǹkan tó jòkó ti ti ń mú owó wá tó ní nǹkan tí ń ṣe tí ń fi ń ṣẹ̀mí ọlọ́run nífẹ̀ẹ́ sí ìwé lẹ́yìn ni ó sì bínú sí gbogbo ẹni tọ́ráàyè ẹni tọ́ráàyè tọ́ra ìrẹ́gbẹ̀ tọ́ra ìyẹ̀rẹ̀gbẹ̀ nínú ìgbésí ayé lànàbí wa Muhammad fi sọ fún wa anábì ní man bata fi talabil halal asbaha maghfuran lahu anábì ní gbogbo ẹni tó gbìyànjú tó gbìyànjú tó yẹ sí pé ó dìdò lẹ́ni tí ń wá ẹ̀tọ́ ọlọ́run ọ̀hún yí ọwọ́ dà pé tí n bá ti yí dà láti máa fi jẹun tọ́lọ́wọ̀n ọba tọ́ kí n má jẹ haramu eléyìí ni yóò di lẹ́ni tí ó ti ka àforíjì sọ́lá tá a ti ṣàforíjì fún lẹ́ni tí àforíjì ọlọ́run bá rìn bá a ti ṣe ọ̀rọ̀ léyìí ni nínì. inna haruna aqwaman yaquluna najlis bi buyutina wa ta'tina arzaquna. jama àwọn kan ni wọ́n sọ fún àáfàá wa Muhammad bin Mahrad àwọn sọ fún pé àáfàá ẹ̀ gbọ́ inna haruna aqwaman. يقولون نجلس في بيوتنا وتاتي رزاقنا wọ́n ní ẹ̀wá o dájọ́ aláwọn àwọn ẹnìkan bí àwọn ìjọ kan bẹ ń bí ọ̀rọ̀ táwọn máa ń kọ orin tí wọ́n máa ń kọ ní gbogbo ìgbà ni pé àwa jókòó ni arzikì wa wá ń bá wa pé àwa àfẹ́lọ́bì kan ibi tá a bá jókòó sí ibẹ̀ ni ìjẹ́ ẹ̀mú wa ó wà wá wá ibẹ̀ ni iná ìlò wa orin táwọn ìjókòó tí wọ́n ń kọ ni gẹ́gẹ́ bíi tìyẹ náà tó jókòó tó ọmọ ń kọ ládùúgbò gẹ́gẹ́ bíi tìyẹ náà tó jókòó tó ń kọ láàrin ẹbí oní gbogbo èèyàn ń wọ ẹran wọ́n wá máa ń lọ ìwọ rán wọn síbi iṣẹ́ ni ihun táwọn mọ̀ ẹ́ ṣe ni wọ́n ń lọ díẹ̀ ìwọ náà sì jókòó dí síbi ibi tọ́ aráyè tọ́ aráyè láìkò mú nǹkan kan ṣe ihun táwọn mọ̀ ẹ́ ṣe wọ́n lọ díẹ̀ wọ́n ìwà aráàyè tó wá mọ̀ ẹ́ ṣe ni ń jẹun tọ́lọ́wọ́n ọba bínú sí ibi táwọn wá ń lọ ní tí wọ́n ń wá ìjẹ ẹ̀mú lọ ó ń jẹun tó dùn mọ́ lọ́hùn. faqala haula qawmun khumqa. ìgbà táfà dáhùn ó ní kẹ́ẹ̀rẹ́ àwọn aláwọn nì àwọn èèyàn kan ni wọ́n tí wọ́n gọ̀ wọ́n gọ̀ wọ́n fi gọ̀ǹgọ̀ kọ́rùn wọn ọ̀gbọ́n ọ̀rọ̀ òye wọn nítorí pé. kánádà hàn mísìlù yẹ kí ni Ibrahim halilu rahman. tọ́ba já sí pé nǹkan lahum mísìlù yẹ kí ni Ibrahim halilu rahman ni tí wọ́n bá ní àrídájú tọ́lọ́hún tó pín fún anábì Ibrahim tó mọ ọlọ́run tó sì rí àrídájú pẹ̀lú ọlọ́run àràtà náà wọn fẹ́ máa dáa ní kí wọ́n ṣe bọ́ba ti já sí pé wọ́n rárí ìdájú bẹ́ẹ̀ wípé káwọn jẹ́ òkó ńlé káwọn ọmọ ṣiṣẹ́ àwọn jẹ́ òkó ńlé àwọn ọ̀fẹ́ yọ́wọ́ padà àwọn jẹ́ òkó ńlé àwọn ọ̀fẹ́ gbìyànjú bọ́bá ti rárí ìdájú bẹ́ẹ̀ tọ́jọ́un tọ́lọ́hun àrídájú tọ́lọ́hun fún Ibrahim kí wọ́n jẹ́ òkó ńlẹ̀ kámọ́rèbì kan kí wọ́n jẹ́ òkó nulẹ̀ kí arzikí wọn kó máa wá bá wọn وقال عمر بن الخطاب رضي الله تعالى عنه. إنني ni ìyóòbá bẹ̀ ọ̀kọjá pé ìwọ náà tó jòkó lẹ́lẹ́ tó ní àlùbáríkà aláǹjẹ àlùbáríkà tí yọ padà wá bí ẹkún fún ọ nígbà tí gbogbo èèyàn bá káwọ́ kò tí wọ́n wọ̀dọ̀ rẹ tó jókòó kalẹ̀ tó rẹbi gan tó lẹ́sẹ̀ ń pa tó pọnmi kalẹ̀ dòǹgbẹ tó wá jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ tó àwọn tó àmọ́ retí ẹni tó fẹ́ máa bù ọ́ lágbájá mú nǹkan fún mi kí ni wọ́n mú fún ọ ẹ̀rí àwọn tí wọ́n mú ọyàn kí wọ́n mú nǹkan fún ẹ wọ́n sì sí bí wọ́n bá bu yẹ̀pẹ̀ lé ẹ lọ́wọ́ nǹkan náà nì lára ipe òjò kó kalẹ̀ ọ̀fẹ́ yí ọwọ́ dà ọ̀fẹ́ gbìyànjú ọ̀fẹ́ tiraka kí wọ́n sáà mọ̀ mú wá òun náà ní tiẹ̀ òun ní Umar àlífà àgbà ni ìyọ́nú ọlọ́run ọba kọ́ mọ́ ọba òun ló sọ nínú ọ̀rọ̀ rẹ̀. láyà kúndàna àádọ́kùn àǹtọ́lábì rìzìkì. ó ní láyà kúndàna àádọ́kùn àǹtọ́lábì rìzìkì ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ jòkólẹ̀ tẹ́tẹ́rẹ́tẹ́ nípa wípé òun ò ní wọ́nà aziki òun ò ní yíwọ́ padà kóhun dínlé kóhun dínlé láàárọ̀ kóhun ọ̀jáde lọ yálà òun lọ síbi yàrá afẹ́ lọ kọ́nilẹ́kọ̀ọ́ àbá lọ wọ́yẹ́kùlù ọlọ́hún mọ̀rùsùkùn ní ìfọkọ́dé àlímtùn. ẹnì kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ jòkó lẹ̀ àbí kọ́ lọ síbi ibi iṣẹ́ rẹ̀ iṣẹ́ télọ̀ ni iṣẹ́ sùdẹ́ ni iṣẹ́ mẹkáníìkì ni iṣẹ́ ìyówù tó lè jẹ́ nínú iṣẹ́ ọwọ́ ẹnìkọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ jòkó lẹ̀ tẹ̀tẹ̀rẹ̀tẹ̀ nípa ọ̀rọ̀ afẹ́ wá sí kí. kọ́mọ wa sọ jókòó lẹ̀ lé àbí kọ́mọ máa lọ sàlọ̀ alákòlò ìyànnú fílà kọ́mọ jòkó lẹ̀ lé kọ́mọ sọ fọlọ́ pé ọlọ́wọ́ mọ̀rọ̀sọ̀kùn ní ọlọ́run o fún mi lásìkí ọlọ́run o fún mi lówó ọlọ́run o dámilọ́lá kọ́mọ wa kọrin bẹ́ẹ̀ síwájú ọlọ́run. ọ̀fàkọ̀dé alírùndùn anásàmáà látọ̀mtìrù záhàwà. ó ní mò ń kí yín nílò ni o mo kí ẹnìkan yóò má dán wò kó lóun lọ jò kó lè kọ́ mọ wá lóun fàjẹ́ sí àá ah, ọlọ́run dá mi lóhùn ọlọ́run ṣe gbá fún mi ọgbọ́n wọn bàbá wa wọn ní jókòó síta dín ní kọ́ máa ń ṣiṣẹ́ ìyọlọ́ka ní yọ̀ọ̀fà ẹlẹ́wùyá jókòó síta dín ní kọ́ máa ń ṣiṣẹ́ ìyọlọ́ka ní yọ̀ọ̀fà ẹlẹ́wùyá síta díìní kò mọ̀ ṣiṣẹ́. Jòkó síta díìní kò mọ̀ ṣiṣẹ́. Ìyọ̀lọ̀ka ní ọ̀fẹ́ lẹ́wòyà. Jòkó síta díìní kò mọ̀ ṣiṣẹ́. Ìyọ̀lọ̀ka ní ọ̀fẹ́ lẹ́wòyà. Lẹ́yìn òkú sínú lẹ́wọ̀n ọ̀gájẹ̀ tí wọ́n máa jáde gbogbo ẹgbẹ́ ń tiraka wọ́n lọ wọ́n bọ̀ wọ́n wọ́n na ìjà ìmú ní ohun tọ́tọ́ ìwọ́dọ̀ kọ́kalẹ̀. Ó bá rò ní ẹgbẹ́ dán wò kẹ́lẹ́ ìjọ kọ́kalẹ̀ láì kò sí nǹkankan ẹwà jòkó ní ọlọ́run dàbí lọ́lá tó sì já sí pé èyí náà mọ̀ ọmọ àmọ̀dájú pé anna sàmà alátúntìrù záhàbà sámà kì í rọ góòlù bẹ́ẹ̀ ni kì í rọ fàdákà omi ní ti sámà wá tọ́jẹ́ ìkẹ́ fúnlẹ̀ ọ̀kan nínú bómi bá wá ti sẹ́mọ̀ wá tọ́dà sílẹ̀ ilẹ̀ gangan òun náà yíra padà ẹ̀rí gbìyànjú ilẹ̀ oníjókòó tẹ́tẹ́tẹ́ òun náà yíra padà yóò ibi ìyíra padà lábẹ́ àṣẹ ọlọ́run ni ní ń já sí pé ilẹ̀ gangan tó ń sùn lérí ẹ̀ kò dúró kò dúró lójú kan ó ń yíra dà ẹ̀rí báyìí ó ń yíra dà yìí ṣe gbogbo agbára òun náà ń tiraka torí gbogbo ẹni tó bá lóun dúró dòkó tẹ́tẹ́rẹ́tẹ́ tààrà ẹ̀ ọba jókòó gbogbo ẹ̀ ọba jókòó sẹ́mọ̀ yìí rọ góòlù kò sì í rọ fàdákà mọ́ jòkó tẹ́tẹ́rẹ́ pàtàkì ibẹ̀ kọjá délé kọ wá nǹkan ṣe òun ní fi ń jẹ́ yìí fún ọ nítorí pé umar náà ló tún sọ fún wa ó ní ìnílà ara rọjùlá yóò jìbùn ní ifá yóò jìbùn ní ó ní níjọ mi máa rí èèyàn rírí tí mo bá rí a sì ṣe mí léèmọ̀ ọ̀rọ̀ àjọ mi lójú. mo bá rí bí n bá rí dúró ẹ̀ bí n bá rí wà sí ẹ̀ máa máa kọkùnrin lódú èyí sàmọ́ sáńgùdù ọkùnrin ni gbogbo oníṣẹ́ pé lára rẹ̀ máa máa gbé lágbájá òun ló sí ìgbọ̀nlẹ̀ yìí lágbájá yìí òun ló wá fi ẹ̀gbọ̀n yìí màmá wa béèrè màá wá sọ yìí pé. aláwo kìrìfà tún. aláwo kìrìfà tún. màmá wa béèrè pé aláwo kìrìfà tún. sẹ́ni tí mo rí yìí tọrọ ẹ̀jọ́ mi lójú yìí tọ́jú èèyàn lọ́dọ̀ mi tí mo pàtàkì ẹ̀ aláwo kìrìfà tún. ṣó ní pìṣẹ́ ṣe ọwọ́ ṣó nǹkan tí ń ṣe mí béèrè bẹ́ẹ̀. fa ìhùn kọlù láà sàkọ́tọ̀ mìnà àìní. ó ní bí wọ́n bá sọ fún un pé rárá kò lópin kò ní gbèsè kan kò ní nǹkankan tí ń ṣe ó ní yóò sì jábọ́ lẹ́ẹ̀kan náà yóò jábọ́ lójú mi ibi mo gbé e sí yóò jábọ́ ìwọ náà wá sí wá wo àìkọ̀kanikú tọrọ mọ́ ń bá pàdé àbùkù tọrọ mọ́ ń bá pàdé àìkọ̀pani tọrọ mọ́ ń bá pàdé ẹ̀sín tọrọ ń bá pàdé àti ìjà ń bá pàdé níbi ìjókòó rẹ̀ torí táwọn omi yìí bá yẹ pọ̀rọ̀ ẹ̀tẹ̀ mi lọ́rùn àbágbàlagbà míì tó jólúmọ̀ àbútọ́ jẹ́ ẹni tó ṣiṣẹ́ nínú ìgbésí ayé nǹkan àkọ́kọ́ tí wọ́n ń kọ́ bìyẹn láyé bí wọ́n bá béèrè pọ́nmọ́ ta nìyẹn tán béèrè ọ̀tún tán iṣẹ́ o lò ń ṣe àbí ìwé mélòó lọ kà ibo ló ń gbìyànjú sí èyí tí wọ́n kọ́kọ́ béèrè nìyẹn nínú ìgbésí ayé lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mẹ̀ẹ́mẹ́sìn àmọ́ àwa jókòó kalẹ̀ wọ́n ní kí ló ń ṣe ọbẹ̀ <laughs> sí rẹ́ni <laughs> ìyá ah. ọmọ pé èyí tó ń rí nì àìdá ló ń ṣe fúnra àwọn ni kí ló ń ṣe rìn <laughs> ah, ah. kí ló ń ṣe ọ̀rẹ́ rìn kí ló ń ṣe o sì ń fà wá yọwọ́ kí ló ń ṣe ẹlòmíì ọmọ fọwọ́ pàkọ́ dìmọ̀ kọ́dà ẹlòmíì náà tí wọ́n tún fi síbi iṣẹ́ nínú àwọn àrùn táwọn à ń gbòòrò ẹni tí wọ́n fi síbi iṣẹ́ yóò mọ̀ kánjú òun tètè fẹ́ jọrọ̀ ọṣẹ́ òun tètè bẹ́ẹ̀ lè owó kò ní dúró níbi iṣẹ́ ní gba iṣẹ́ ní lọ́dọ̀ ọ̀gá dáadáa kọ́ lákọ̀ọ́yanjú bá a bá fẹ́ gbọ́ tó bá ti wá kó níbi iṣẹ́ tí wọ́n fi sí tó fi ààrẹ tó fúnra ẹ̀ lómìnira yọ́gbọ̀nà yọ́gbọ̀nà ìlú kan lọ ẹ̀rí báyìí tó bá ti gbọ̀nà àwọn ìlú kan lọ nínú àwọn ìlú wa ń bì tó bá ti wá ń béèrè pé ibo lọ wà yóò bá ní mo wà ní hmm, mo wà kí ló ń ọmọ fẹsẹ̀ rágbá káàkiri gbogbo eléyìí ni náà kọsápọ̀ lé mẹ́ ó márùn ní bí wọ́n bá ti lè tóun bá ti lè béèrè wípé lágbájá kí ni ń ṣe tábà ní kò lóko iṣẹ́ kò nípìnṣẹ́ kan tó sì jábọ́ lẹ́ẹ̀kan gbogbo kàrámù àpọ́nlé tí ń bẹ fún lọ́dọ̀ tòun tẹ́lẹ̀ yọ jábọ́ nítorí pé kí ni èèyàn gbọ́dọ̀ nípìnṣẹ́ èèyàn gbọ́dọ̀ ní ọ̀nà kan èèyàn gbọ́dọ̀ wá báwo ni yóò ti máa ṣẹ̀mí báwo ni nǹkan ó ti máa bọ́ sí i báwo ni ó ti máa rí mú ọ̀kan nínú àwọn olùmọ̀ Anthony Suleiman ọ̀ra oúnjẹ ìwà tọ́rọ oúnjẹ yìí oúnjẹ yìí wá pọ̀ àwọn ìyá wọn ń béèrè lọ́dọ̀ rẹ̀ pé èyí ṣe kí lọ bẹ́ẹ̀ fi ṣe ó ní èyí tí mo rà èyí tí mo gbìyànjú ẹ̀ mo ṣiṣẹ́ mo láti lè fi ẹ̀mí mi lọ́kàn balẹ̀ nìyí nítorí pé gbogbo ohun tá a bá pè lẹ́mìí bí ọ̀nà ìyá àti imú rẹ̀ tó bá ti balẹ̀ fún tọ́ra rí dájú mbẹ̀ ìsinlọ́hún ẹ̀ yóò dúró dóde kò ní máa pakasọ ibi ìjẹ ìmú ni tó bá ti fara balẹ̀ kò ní fẹ́ kírun kó máa dáràn kọ̀bùrí kó sì máa dáràn bàdí kò ní máa rorò kírò kò ní máa rí ròyìnrò ilé irun ló fi já sí pé kéèyàn jọ kó sójú kan nǹkan tó burú ni èèyàn máa ń nípìíṣẹ́ ni pàtàkì pé kéèyàn nípìíṣẹ́ ọ̀jọ̀gbọ́n ní haptirdi nafsika keitu sí bàgẹ́ni màtàn innal julusa ma'al iyali qabihu. haptirdi bi nafsika keitu sí bàgẹ́ni màtàn innal julusa ma'al iyali qabihu. ìwọ́n bá yá mi gbìyànjú sáré báwo ló ti máa rí báwo ọ̀rọ̀ tọ́mọ rí nǹkan jẹ tọ́mọ rí nǹkan mu gbìyànjú kọ́ṣẹ́ kan gbìyànjú ké ìmọ̀ kan tó já sí pé báwa bá ń ná yọmọ yọmọ bí sí yọmọ pọ̀ sí níbi tí ń bá ń bí sí ọmọ ìṣẹ̀mí látara ẹ̀ níbi tí ń bá ń bí sí ọmọ gbapò lọ́dọ̀ níbi tí ń bá ń bí sí ọmọ róore mẹ́ẹ̀ ní iṣẹ́ ọwọ́ tó bá kọ́ nìna níbi tó bá fi ń ṣàǹfààní fáwọn èèyàn ọmọ fi ṣẹ̀mí wọ́nà wọ́nà bó ti máa rí ọ̀rọ̀ lára gbogbo tó máa ṣe. ìyá lè gọ̀ iná lè jòló sàmà lè ìyá lè gọ̀ kéèyàn wá jòkó kalẹ̀ pọ̀lọ́ àwọn ará lé kéèyàn jòkó ti ará lé má lọ bìkan má lọ kó ṣe nǹkan tó burú ni nǹkan tó burú jáì ihun tí èèyàn yìí bá ní igbó ni ìwà abú ni jòkó tẹ́tẹ́rẹ́tẹ́ máa bá wọn gbéṣà sùn máa bá wọn tọ àrò lé ẹ ṣé ìwà rẹ lè yí nì wọn máa wá wá iṣẹ́ tó burú ìwọ ni wọ́n fi mọ̀ iṣẹ́ àyídá ìwọ ni wọ́n fi hàn kéèyàn níbi iṣẹ́ nǹkan pàtàkì ni kó sì lóko iṣẹ́ kan kó ní nímọ̀ kan nǹkan pàtàkì ni nítorí pé ó ní ohun tó fẹ́ ṣe fún wọn tó jẹ́ ìwọ tó nípìṣẹ́ bẹ́ẹ̀ ni oní tó fẹ́ ṣe fún àwùjọ ويصبح له اسم معروف بين أصحاب المحن látara bẹ́ẹ̀ ni yóò dẹni tó lórúkọ láàrin àwọn òṣìṣẹ́ yóò tara iṣẹ́ nì yóò gbórúkọ tó bá ní iṣẹ́ kan tó ń ṣe nínú ìgbésí ayé abó onímọ̀ kan tó fi ń kọ́ àwọn èèyàn ọ̀tá rẹ̀ gborúkọ nínú ẹ̀ náà asáàmọ́ ń gbọ́ àwọn ìpè àwọn ẹlòmíì pé aṣọ̀ṣọ́kùnrin nínú àwọn tí wọ́n nípìṣẹ́ tí wọ́n ní nǹkan kan tí wọ́n ṣe láyé nínú àwọn tó ti kọjá wọn máa ń pe bàbá kan ní alhaji wa mudasiru mason ọ̀kan lèyí nínú àwọn tó ti kọjá nínú àwọn bàbá tí wọ́n ṣiṣẹ́ ẹ̀sìn nínú àwọn bàbá tí wọ́n gbìyànjú wọn máa pè wọ́n ní lẹ́rọ ìwà wa lọ nínú ìtàn bàbá wa alhaji ṣètò sani lẹ́rọ ni wọ́n á máa pè wọ́n ngbà wa wá lọ àlọ títí kí ni sábàbí tí wọ́n fi ń pè wọ́n bẹ́ẹ̀ wọ́n ní pọ̀lú bẹ́ẹ̀ náà wọ́n ní ẹ̀rọ tí wọ́n fi ń lọ ìgbàdo àwọn èèyàn máa wá ń lọ wọn wá jòkó tì í mú nǹkan wálé ẹ̀rí báyìí wọ́n sì tún ṣiṣẹ́ ẹ̀sìn lẹ́yìn náà àwọn kan tún gbìyànjú bẹ́ẹ̀ látara iṣẹ́ tí wọ́n ṣe ni wọ́n di àà wọ́n di asọ̀sọ́kunlé àti wí. lẹ́yìn náà wọ́n tún ní àwọn èrò mi nínú àwọn tí wọ́n jẹ́ bàbá tí wọ́n já àwọn tí wọ́n bí wa tí wọ́n kọ́ wa àwọn àgbọ́ bàbá wa kọ́ mọ̀ nkéwu ṣèbí wọ́n ń kọ́ mọ̀ nkéwu ń bí nǹkan ni wọ́n fi sọ wọn lórúkọ pé fàá lọ fà kọ́ mọ̀ nkéwu gbogbo eléyìí náà iṣẹ́ téèyàn bá ń ṣe ń máa ń sọ̀yàn lórúkọ nínú àwọn tó jáájú wọ́n gba àwọn ẹlòmíín ní aláàjì hadi mẹkanisíẹ̀n ṣebí iṣẹ́ lọ́ba débẹ̀ ló fi tara bẹ̀ gborúkọ orúkọ iṣẹ́ náà ni ó sọ ọ́ lórúkọ yóò sì máa ṣàǹfààní fáwọn èèyàn yóò wá di pé ọ̀tún wọ́n máa fẹ́ òsì yóò máa fẹ́ tọ́ba tó wá ń tọ́ ọba wá ń kọ́ṣẹ́ kọ́ṣẹ́ náà lákòóyanjú tọ́ba sì ṣe ṣe láṣeyanjú torí pé tọ́ ọba kọ́ alákọ̀ọ́yanjú tọ́ ọba sì ń ṣe láṣeyanjú ọmọ ṣe pọ̀lú mímọ́ ó sì máa ṣe pọ̀lú dáadáa torí pé gbogbo ohun tí ń jẹ́ àwùjọ wa tá a wà nú ẹ̀ àwùjọ wa tá a wà nú ẹ̀ gbogbo àwa tá ń bẹ̀ gbogbo àwọn tó bá nípìṣẹ́ fànásù yàtẹ̀rìmúnà hún fànásù yàtẹ̀rìmúnà kó lásọ̀rí bí mìhìnà ti lè amàlè yìí kẹ́ẹ̀rí gbogbo àwọn tí ń jíyàn wọn a máa bùkún gbogbo ẹni tọkọṣẹ́ yanjú tó ní ìbíṣẹ́ tí ń ṣe tó yẹ kí tí wọ́n bá dí láàárọ̀ wọ́n bá níbi iṣẹ́ tí wọ́n bá wà débi iṣẹ́ wọ́n bá ń bẹ̀ kì í ṣe bá lómi sí ṣọ́ọ̀bù kalẹ̀ yọmọ rìn bá abẹ́rẹ́ omi sí ṣọ́ọ̀bù kalẹ̀ àwọn ìwà ìbàjẹ́ ló wà ní máa ń hù nínú ṣọ́ọ̀bù tó lóhùn ọjà àyè tóun fi wá zìkì àwọn nǹkan tó jẹ́ nǹkan àbàjẹ́ láwọn nǹkan tí ọ̀dá ní ọmọ ṣe láàyè ni ó sì ń fẹ́ káàánú ọlọ́run ọwọ́ bẹ̀ ọ ń fẹ́ kí ìrọ̀rùn ọlọ́run wá bẹ̀ nínú ṣọ́ọ̀bù ni àwa àjókòó kalẹ̀ máa ta tẹ́tẹ́ àwa àwọn àjókòó kalẹ̀ máa mutí máa fi wó mẹ́ a sì ń fẹ́ káàánú ọlọ́run ọba kọ́ wá bẹ̀. lẹ́hàdàfà ìtẹ̀pọ́nù lè méhìnàjì wájibó. nítorí ìṣe ìkọ́ iṣẹ́ ìṣàṣeyanjú iṣẹ́ ọ wà nínú nǹkan tí yan fi ń jèrè iṣẹ́ àwùjọ wọ́n nídìí rẹ̀ bẹ́ẹ̀ yàrá ti wá mú iṣẹ́ yìí tó ní ìpíṣẹ́ yìí yóò máa ṣe dáadáa fún rẹ̀ ó dé ní yóò sì máa ṣe dáadáa fáwùjọ tí ń bẹ nínú rẹ̀ nítorí kíni ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó tara ẹ̀ yíyè ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni ó tara ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ ni wọ́n tara ẹ̀gbẹ́ ẹ̀kọ́ ni làwọn náà tún ṣe kí ni ni wọ́n tún fi kọ́ àwọn ẹlòmíì ni wọ́n tún tara iye ẹbí mi ni wọ́n tún tara ẹ̀ fúnyàwó àtọmọ náà yẹ. ìpàtàkì ni ó wúlò fún gbogbo ẹni tá a bá pè ní mùsùlùmí tó bá gbọ́ lọ́wọ́ ọba gbọ́ tọ́mọ̀ kò ń wáyé ọba dáhùn wáyé ó dáhùn wáyé nítorí ìdíkẹrin ìdí iná òun ni kóun mójútó kóun ṣiṣẹ́ láṣẹyànjú ọdọ̀wọ́ gbogbo wa ọdọ̀wọ́ ọkùnrin wa ọdọ̀wọ́ obìnrin wa kí a lọ mójútó ọ̀nà ajẹ́ àmú ó ṣe pàtàkì ó ṣe kókó nínú ìgbìyànjú ọmọ èdè ènìyàn mo rántí pé tá a bá wọlé kí oúnjẹ náà lọ́hùn ọlọ́run kó bá wa san àwọn àfa wa lẹ́sàn-án rẹ̀ wọ́n a máa fi wá sí dúró wọn a máa sọ yìí pé wọ́n fi kọ́ wa nígbà tá a wà ní kéékèèké wípé ká máa sọ yìí pé a iṣẹ́ lóògùn iṣẹ́ ìwọ ọ̀rẹ́ mi iṣẹ́ ní ń gbé ni débi gíga ìyá rẹ ó lè lọ́wọ́lọ́wọ́ bàbá rẹ ó lè lẹ́sìn léèkàn tó bá gbójúlé wọn ọ̀tẹ̀ tán ni wọ́n sọ fún ẹ ìyá ń bẹ fọmọ tí ò gbọ́ràn ẹkún ń bẹ fọmọ tí ń ṣàkiri ìwọ tí wọ́n ní kó lọ bí iṣẹ́ àbí kọ́ ọ lọ ilé ẹ̀kọ́ kọ́ ọ kọ́ nkankan jáde tí ó fi jẹ́ pàtàkì pé o níbi iṣẹ́ o kì í jòkóge ọ̀ ń sá káàkiri lẹ́nì ọ̀ ń lọ káàkiri bọ́ bá dọ̀la kan ẹkún tó sun onírẹ́ni sì pé onírẹ́ni dẹ ló tó yọ àwọn àdára ẹ dára rẹ má jòkó kalẹ̀ lágbájá wà mẹ́ tàmọ̀dún wà mẹ́ ọwọ́ àní òun náà jókòó ni ló fi rí i mú ọlọ́run o gbogbo àwọn ẹni wa gbogbo àwọn ọmọ wa tí wọ́n ń bẹ níbi iṣẹ́ ọlọ́run jẹ́ wọ́n ṣàṣeyeye gbogbo àwa náà tá a wà lẹ́nu ẹ̀kọ́ ọlọ́run já ṣe àṣelà já kọ́ àkọ́yìn kọ́ wá ṣe ní ohun tí ó wúlò kó ṣe é ní ohun tí ó wúlò faralé tí ó wúlò fáwọn tí ó gbé ìsìláàmù ga tí àwọn ará wọn ó jèrè rẹ̀ tí ìsìláàmù ó jèrè rẹ̀ ọ̀là tí la ilaha illallah aqulu qawli hadha wa astaghfirullah li wa lakum. والسلام عليكم ورحمة الله وبركاته الله أكبر